خير الكلام وخير الحياة وخير الممات وتثبتنا وتثبت موازيننا وعافينا لنا وارفع درجاتنا وتوكل صلاتنا واغفر خطيئتنا اللهم انا نسالك فوائد إنا نسألك أن تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي نورنا وفي قلبنا وفي قلوبنا وفي آلنا وفي مالانا وفي مماتنا وكن أعمالنا وفيه حسناتنا ونجعلنا كذاك يا ولاد الجنة اللهم جنبنا الخيرات يا ملاك لا الاعوان ولا العمل ولا دعاء اللهم صلينا بما رزقتنا وبارك لنا فيه واحرص علينا كل ما رزقتنا بخير فادعوا إلا إلهنا يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا لا يألونكم خبالا وادوا ما علمتم قد بدت ذكرا فتتلك الضار في أفواههم ولا تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا أتوا عليكم وإذا خلوا أتوا عليكم الأنامل من الغيظ يخرجكم الجيرة يخرجوا بها وإن تصبروا وتتقوا لا يضركم لا يضركم كيدهم شيئا وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون الحمد لله الله أكبر والحمد لله والصلاة والسلام على رسول الله sùlítọ́ọ̀nì ìníkọ̀díìnì nínú ṣàìtọ́ọ̀nì rọ̀díìnì kútìlù máa òfìyà ìlẹ́ẹ̀ka mínàlì kìtàbì ọ̀kàrùbá ní ìlànà ìtànlá bìtìlà wàtìhí wọ́tàkà sùfàmì àlífàsìhí wọ́tàkà fùsọ̀rùn ní màháníhì. فإنه من أفضل الأعمال فتقع ممات التي بكراك أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألفوا منها أمر وألفوا منها نهي ألفوا منها وهد وألفوا منها وعيد ألفوا منها قصاص وحبار وألفوا منها عبر وأمثال وهمس مئة حلال وحرام wà ní àtúntàṣí bí hún wájú áhùn wá sì tájú wá sì dùn náà sì hún wà mí. símìlá símìlá. يا أيها الذين يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يعلونكم خبالا ودوا ما عليكم قد بدت البغضاء من أفواههم wàmẹ́rẹ́sù fíìsù lórí ìhùmù àtibárù wọ́n dé báyà nínú àlàfóúnú ní ààyè àti nǹkan tó ń bá a ti lò ó. أأنتم أولئك تحبونه ولا يحبونكم وتؤمنون بالكتاب كله wáyìdá làkúkún kọlu àmàna wáyìdá kàlàó àlùwalẹ kòmúlẹ àná nílà nínà ìgbà èsì kúlí mú tú gbígbà èsì kún ìnà ńlá àlejò bíbá ti sojú irú táwọn sásìkò àtànà tó ń tàṣúhùn mú. manye gotela ụbọ ka hea tụrụ ya kwụra wụ obi aha ha batụdire ụwa taa ka punahịa neknụ taedir ahaina ihe ayananaamụwu aehamdụlei ọ̀yà rọ́bì àwọn náà ń pàṣẹ wàhálà وصلنا إلى جود خلق أمرنا به الله يا الله يا الله náà dúpẹ́ lọ́dọ̀ o ìrànlọ́wọ́ rẹ ni à ń béèrè o àti àtìlẹ́yìn rẹ èyí ò lè jẹ́ èèyàn o náà bá ràn lọ́wọ́ náà má dá wa dára wa o lórí àánú rẹ tó o fi ń kó wa jọ lórí tó o nífẹ̀ẹ́ sí ọ̀jẹ̀ àkójọ lórí ìbànújẹ́ ẹ̀kọ́ náà mo ti jẹ́ bànújẹ́ gbèjìnà sí wa dìbò náà láyé àtàkì àmì. lẹ́yìn bá a ṣe lágbára mọ́ bá ní bẹ́ẹ̀ a tún wá tọrọ ìfẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ ńlá ànábì Muhammad ẹni tọ́lá fi ṣe àánú rántí gbogbo ayé ìṣe ọlọ́run àtọ́lá rẹ̀ náà bá ní ṣẹ́kùn àti gbogbo àwọn sàábà alìkìrà àti gbogbo ẹni tó bá tún pinnu sí ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bá lọ́n ti fi rán ànábì wa Muhammad títí lòkè ayé lẹ́yìn wá ìgbà náà àwọn àfáà wa tí wọ́n ní orúkọ àlùbáríkà yìí wọ́n ní láti ṣéyìn Abdul Basi Muhammad lọ bá ní kẹ́wọn ọ̀ wọ́n ní dáríjì wọn ọ̀ gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ pátá gbogbo wọn lápapọ̀ wọ́n ní dáríjì wọn ọ̀ gbogbo ohun tí wọ́n fi ilẹ̀ náà ó jẹ́ ọ̀bàjẹ́ gbogbo ohun tí wọ́n fi ilẹ̀ gbogbo wàyí náà wà. ìwé tí ó jẹ́ àpadà sí àìdá ó ti tàn wá ọlọ́run yá rẹ̀. gẹ́gẹ́ bí ohun tá a mẹ́nu bá lánàá nípa Abdullahi ọmọ Salam àwọn ìbéèrè tó béèrè pọ̀ ṣùgbọ́n ó bi ànábì léèrè béèrè kan àwa fẹ́ mú. gẹ́gẹ́ bí àdéhùn lásàlàyé ẹ̀ ọlọ́run kò jẹ́ kó máa lékún ìgbàgbọ́ wa. àyẹ̀yẹ lákọ̀ọ́kọ́ wá gbọ́ kó tó di báàbò sínú àlùkòránì àti ìṣúná. ó sì jẹ́ àǹfààní. eléyìí ni ọ̀kan nínú. àwọn ìbéèrè tí abdullahi ọmọ salami tó bi òjíṣẹ́ ńlá mọ̀ọ́mọ̀ ní ìgbà àkọlàmọ́gbà. wọ́n fàyọ wọ́n fa àwọn ìbéèrè náà yọ láti inú àtàwúrá. àìsàn wà áńgà ní wà ọ̀gá ní ìjọba ẹgbẹ̀rún kan béèrè. àtọgọ́rùn-ún mẹ́rin ó tún lé mẹ́rin nínú àwọn àbẹ́rẹ́ tó díjú ni o bóyá kánìkan ò lè má àfẹnì ọlọ́run bá fi ṣáná. nínú àwọn àbẹ́rẹ́ náà wá o. abdullahi ó wá ọlọ́ba òṣìṣẹ́ náà àti àwọn ìjọ rẹ̀ àwọn ìjọ wọn lọ ṣùgbọ́n òun fi mọ́nì bá àwọn àjọ rẹ̀ sọ̀rọ̀ ni òjíṣẹ́ tó dé yìí ẹ má jẹ́ ká gbógun tì í ẹ jẹ́ ká fún un akúkú ti mọ̀ pé ọlọ́run ní òjíṣẹ́ kan kù tí ń bọ̀ ẹ sì gbogbo ohun tí ó lè ṣe ó àmọ̀

وربما أشبع قاله أو أبى wọ́n ní wọ́n Muhammad Onye sọ́lá ó ní àgbà gẹ́gẹ́ bí orin sọ pé òjíṣẹ́ ọlọ́run ni ọ́ ṣùgbọ́n bá wá pé òjíṣẹ́ ọlọ́run ní tí ó wà lọ jọ àwọn kan nínú àwọn èèyàn bàbá tàbí àwọn kan nínú àwọn èèyàn ìyá rẹ̀. Bí n kí n àyè, ní ọlọ́run nìkan ló lè mọ̀. ń tán, ó kí wọ́n tó ọlọ́run

ànábì wa ní ìwà àdúrà ló sàlárì òun ti yọ lọ́sẹ̀ sílẹ̀ àtàwọn ìjọ rẹ̀. ìbéèrè tó béèrè o wípé kí ni màá á tí wọ́n fi bí ọmọ nígbà míì tí òun ní í jọ bàbá tí wọ́n pé inú àwọn èèyàn bàbá rẹ̀ tàbí èèyàn ìyá ní ó ní ìdáhùn àkọ́kọ́ ni pé tí ọkọ àti ìyàwó tí wọ́n bá papọ̀. nínú àmì ọlọ́run tó bá jọ sí pé omi ara tọkùnrin òun náà lọ́pọ̀ ju ti obìnrin lọ ó ní ara tọkùnrin lọ́pọ̀ ju ti obìnrin lọ láàrin pé tí ọlọ́run àríwó tí ìbá sọ ọlọ́run nìkan ò lè mọ́ o ó ní ajẹ́ wípé. wọ́n gba ìwọ́lá omi àbílí ní àṣìbà. tí ọlọ́run bá kádàrà pé pípapọ̀ ọmọ yẹn kọ́ jẹ́ ọmọ ó bàbá ni ọmọ wọn jọ pọ̀ àwọn èèyàn wọn bá a ti dàbí èjì rẹ dàbẹ́ ó dàbí èdè méjì bàbá ló ṣe ọlọ́run. wọ́n ní ṣùgbọ́n nínú àṣírí ọlọ́run pé bóun náà lọ́màá àsìkò tí wọ́n ń papọ̀ yẹn ní àyàwó àtọkọ tó bá já sí pé omi ara ti obìnrin náà lọ́pọ̀ ju ti ọkùnrin lọ. Ọ̀rẹ́dà ni wọ́n lọ kó fi ó mi ní Tí ọlọ́run bá pé kí ìpapọ̀ yẹn kó di ẹ̀jẹ̀ ọmọ, àlejò ní ìyá rẹ̀ ní ọ̀jọ́. Nígbà táwọn èèyàn bá ìyá rẹ̀ ní Ó jẹ́ ìdáhùn oṣù mẹ́ta. tó wá fi ń létí nínú ìmọ̀ ń tọ́wọ́ yá sí pé omi ti ara ọkùnrin àti tara obìnrin ọ̀kan ọ̀pọ̀jù kan lọ bákan náà ni wọ́n rí déédéé ni láàrin tó ṣe ọlọ́run láàrin kò sí dókítà tó lè tó àrùn rẹ̀ kan náà. ó ní ajẹ́ pé tọ́mọ ń bá jáde àwọn méjèèjì ní ọjọ́. yóò ní ibì kan tí ó ti jẹ ọ̀yá yóò tún ní ibì kan tí ó ti jẹ bàbá inú ìmọ̀ ọlọ́run ni. ó di ìdáhùn mẹ́ta. wọ́n ní ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́run wọ́n pé àṣírí ọlọ́run ni òfin ẹnìkan àfẹ́ńtọ́lá fẹ́ ní àwọn ó ń tọ́wọ́ yẹ pé. àsìkò tí àwọn méjèèjì nípapọ̀ wò tó bá yẹ pé omi ara tóbìnrin lọ ṣáájú. sáré ni wọ́n yẹ kó fẹ́ sáré ní àṣìbàrà. ó ní tọmọ náà bá jáde wọ́n lọ sọ dẹ̀dá ọlọ́mọ wọn lọ jọ ẹnìkan nínú àwọn èèyàn ìyá rẹ̀ ó lè jẹ́ àbúrò ìyá rẹ̀ ní yọ́pàá ọjọ́. ó lè jẹ́ ẹ̀gbọ́n ìyá rẹ̀ ní ọ̀fà yóò fi àwùjọ ẹ wá wo nípa pé omi ara tó bèrè òun lọ ṣáájú ọmọ ọ̀nà ọjọ́ ẹnìkan náà àwọn èèyàn ìyá rẹ̀ ní àbúrò ìyá àbẹ́nú ìyá. wọ́n ní ṣùgbọ́n tó wáyé pé omi ara ti ọkùnrin lọ títòbìrì ó tó wá. ọ̀rẹ́ bẹ̀rẹ̀ wọ́n láti fi amúnẹ́ni àṣàmà. ọmọ náà yóò lọ jọ ọ̀kan nínú àwọn èèyàn bàbá rẹ̀ ní kọjọ àbúrò bàbá tàbí kọjọ ẹ̀gbọ́n bàbá. Ah! ẹni ọkọkọ dìde ná ó dìde lámọ̀ ọ̀nà ó tó jókòó ó sọ dáta lámọ̀ ọ̀nà ọgbà olódodo lọ́sọ. tọ́lá ohun tí ń bẹ nínú òwe tiwọn náà sì ti rí pàmò ẹbí wa gbé dìde ní ìlú yù ẹni tí ọmọ tí ọmọ ká torí àwọn èèyàn sì méjì wọ́n fẹ́ ọgbọ́n ọlọ́gbọ́n lọ́mọ òun lọ́nà kọ́. àwọn tí àgbàgbọ́ ó ṣe ìrèjì kódà ń tó ọmọ sí ó yẹ kó wà ní tọ́jú nígboro nígbà ìtọ́jú yóò sì wáyé okun ní àbí ló

wọ́n ń pè ní kàrí dákìlì àjá ibù wọ́n kàrí dákìlì yàrá ibù kàrí dákìlì àjá ibù wọ́n kàrí dákìlì yàrá ibù. tó adigunpọ̀ náà abẹ́lé ìṣẹ́bù ebi pé nínú oṣù tá a máa ṣẹ́bù ní àwàyè. a wà á ṣe àfọ̀mọ́ ọlọ́run tó ṣubú ẹ̀ náà fa nídìí náà. ẹ̀ alukóránù lọ a sọ yire pẹ̀lú rẹ o inú ògbọ́ ọlọ́run gbogbo aláṣọ yire o àdúrà wọn gbà nínú àdúrà tí a fi síta kọ́ jẹ́ àdúrà tó kó gbogbo oore ayé àti tọ̀run sínú ẹ jẹ́ ká tún panu bọ̀ ká fi gbẹ náà nípa rọ́bà náà á sì náà kí nìyà àbọ̀dọ̀dá wà pé á yára bí náà. wílẹ̀ kan sí rọ́bà àásìnà bí ìpínlẹ̀ àbàdàbà ọ̀pìnlẹ̀ ayẹ̀rẹ̀ ọ̀pẹ̀ ẹ̀sán o. rọ́bà àásìnà bí ìpínlẹ̀ àbàdàbà ọ̀pìnlẹ̀ ayẹ̀rẹ̀ ọ̀pẹ̀ ẹ̀sán o. Ọlọ́run sí bẹ́ẹ̀ fún wa ọ̀fẹ́ wa láyé ọ̀fẹ́ náà inú ọlọ́run máa ń dùn bẹ́ẹ̀ wá lè máa pé ó inú ọdún mọ́ ọlọ́run mọ́ ni àdúrà ó ń bọ̀ gbọ̀ǹgbà ń gbọ́ ìjẹ́ ká mọ̀ sí èsì o ẹ̀dá kan àwẹ̀ tó ń lọ díẹ̀ díẹ̀ rí o àbí inú ẹ̀ láì jìnnà ẹwà àwọn tá a jọ bẹ̀rẹ̀ tá a jọ bẹ̀rẹ̀ ẹ̀ ní o pẹ̀lú àlàáfíà àti ráwọn tọ́lọ ń ṣe tọ́dọ̀ wọn òṣìṣẹ́ náà àti wọn ló tọ́ èmi àtẹ̀yìn ìgbàwó la wá mọ̀ títí aná fún olóòjì àti ẹ̀ṣẹ̀ olóòjì àti ṣayọ̀ ọlọ́run fẹ́ ká tún bẹ́ẹ̀ ṣẹ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wá ti ṣẹ lọ́run àtọ̀lọ̀ dáríjì wọn ọlọ́run ó dáríjì wọn iwájú a máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ sí ìlà. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم الله أكبر اللهم صل وسلم ọlọ́run ní èyí tẹ́ ẹ gbọ́ òwò ọlọ́run gbọ́ lódodo ẹ̀yin ló bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. ọlọ́run ní ẹ má mú ọ̀rẹ́ mulẹ̀ tá à ń pè ní ààyò láì ìjà sí pé nínú ara jẹ́ mùsùlùmí ni ẹ ti mọ̀ lọ́dọ̀ láàrin àwọn yóò. àwọn bàtìkà bí yàwó dínà sáárá ẹ fààlà sí ọ̀n tẹ́ ẹ lè jọ máa ṣe ọwà tó bá ti di bí tẹ̀sùn ẹ fààlà sí i ọlọ́run ní ẹ mẹ́mú ọ̀rẹ́ mìlẹ̀ tá láàyè láàrin láàrin wọn yàtọ̀ sáàrin yín láti mẹ́kọ́ ọlọ́run sọ ọlọ́run ìjà ní sọ kì í ṣe ẹnìkan ní sọ. Ọlọ́run torí pé wọn ò ní dáwọ́ aburú fún yín o. Láti rẹ̀ pé wọ́n fà yìí díẹ̀, ọlọ́run ni wàá dàbí. Ọ̀nà tí wọ́n gbìyànjú gbàgbà burú fún yín ni wá. Wọ́n sì máa níbẹ̀ sí ẹni. ọlọ́run ní mò ń sọ̀rọ̀ yìí wọ́n kọ́ ní kọ́ yẹra wo ọlọ́run hmm. láwọn ìyàwó dínà sàárà tẹ́ bá ti múra láàyò. láyà ló lè mú ọkọ̀ rárá. wọn ò ní bí aburú wọn po wàdó. lọ́la àlẹ́ ń tọ́. iṣẹ́ wa máa fẹ́ mu ìgbà ní sọ́kà lọ́sà ní àròyé wọ́n wá máa sọ fún ìgbẹ́ náà bọ̀ wá.

àdéhùn ti bẹ lọ́dọ̀ wọn ọkọjá wẹ́rẹ́wẹ́rẹ́. ọlọ́run ni wọ́n mọ ẹ̀fẹ́ kára ó ní í ni. ọlọ́run ní ṣe bí ìbínú yín ṣe ń bínú yín bí Ọlọ́run ni ẹjọ́ sọ fún ọlọ́run nínú mímọ̀ ọlọ́run ọlọ́run ni ẹjọ́ wọn sọ fún ìbínú yín àtàgbẹnúkú yín tí ń bẹ̀lẹ̀ nínú wọn ó ju èyí tí wọ́n ń fi síta lọ wọn ò fẹ́ràn yín. Ọ̀pá ìyá ń náà làkúnmọ̀ rẹ̀ áá. jẹ́ kí aláwọ̀ ṣàtìbà ọlọ́run mọ̀ ṣe o ọlọ́run ní pàápàá ti ṣàlàyé fún yín o a ṣàlàyé àwọn àyà wa fún yín o gbọ́ ọlọ́run afẹ́ parẹ́ ọlọ́run bẹ wá ní làákàyè gbogbo àdánwò tẹ ẹ bá bá ń bẹ tẹ ẹ bá tẹ ẹ bá kàn ibi tẹ mọ ní ọ̀rẹ́ múlẹ̀ ẹ má dá ọlọ́run bọ́lọ́run ló ti kàn ẹsẹ̀ làákàrẹ̀ ìṣó. aláwọ̀ ní àyè òwòyí. Láyé kúndé kúndà mú wàlá lóde kúndà mú. Ọlọ́run lẹ́yìn mú mi ní ẹ̀yin lẹ fẹ́ràn wọn, wọn ò fẹ́ràn yín. Ìfẹ́ tí ń ní òde náà. Gbogbo síra tí Olúwa sọ̀kalẹ̀, tọ́wọ́ Ọlọ́run sọ̀kalẹ̀, Ọlọ́run lẹ́yìn mú nìyí, ó ní ẹlẹ́gbàgbọ́. Ọlọ́run àwọn bàtìrà bíi ṣé wọ́n bá pàdé ní bí wọ́n lè àwọn gbàgbọ́ ànábìrin ànábìrin àwọn ti kà náà àwọn òjíṣẹ́ Ọlọ́run náà ni tí wọ́n mọ̀ ọ́ yìí. ṣùgbọ́n ìgbẹ́ bá tí wọ́n bá kó lọ́dọ̀ yìí. Àdúrà yìí kùnrin àdáyébà nílẹ̀ ìgbàyé. Ọlọ́run tí wọ́n ti ka bọ̀ ni. Kí ló ti dé? Fàáfin sàwọn èèyàn yìí tó kí wọ́n máa lọ ilẹ̀. Nígbà tí ń gbà sí i. Àwọn lẹ́bùn wọn bóun ni wọ́n ṣe ń pọ̀ sí tó báyìí. Ẹ wo bá gbogbo àwọn mùsùlùmí bá a ṣe ń lọ sáǹbọ̀n òbí wọn òbí wọn náà ọ̀tọ̀ ọlọ́run wọn ọ̀ fẹ́ràn mùsùlùmí ọlọ́run kúkú ń sọ àwọn ọkọ̀ àbí àwọn fún bàbá àwọn wọn bá ní jẹ́rìí sí òun yóò fi máa yọ̀nà ìjẹ́rìí òdodo sí gbogbo ẹ̀ náà.

ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó jẹ́ àfa àwọn jẹ́ ọjọ́ àfa àgbà ẹgbẹ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ìrìn àwọn àṣẹ ọlọ́run gan-an lọ́wọ́ sí ìrìn ìsìláàmù lọ́wọ́ inú òjò inú ìlọ́lọ́run sọ ọlọ́run ti wọ́n bá kọ́wọ́ bọ́lu yóò bínú wọ́n lè jẹ̀ka wọ́n bá nílò àgbẹ̀rù sọ fún ẹ pé ẹ lọ bínú kú inú tí inú tí tí mo ní ìyẹn tí ń di nípa mùsùlùmí àárẹ̀ yín àsán ẹ lọ bínú kú. إن الله ولم يستجب عليم بذات الصدور لن Ọlọ́run lẹ́yìn ẹni ọlọ́run èyí tẹ́ ẹgbà fóun ẹjọ́ wọn sọ àṣírí wọn fún yín. Ṣé dáadáa sí Mùsùlùmí? na n'ime ọmọ bí wọn nínú ọmọ bí wọn. wàyé kò tó lé fún ìdájí àgbóyọ̀pọ̀ òbí rárá. wọ́n pé aburú kan náà wá bẹ̀rẹ̀ Onye ẹ lọ látẹ̀mọ́ra tẹ́ ẹ bá ti lè látẹ̀mọ́ra tẹ́ ẹ sì táyọ̀ lọ. báyọ̀ ló ń ìgbà ìgbò ní mo ṣe yá. ọlọ́run gbogbo ète wọn orí wọn ni máa dàgbé ìgbà ló rà ah, ní ọmọ ìyá àwa náà mọ̀ ṣe ìlójú ọ̀pọ̀lọpọ̀ tó pe ẹ̀ mùsùlùmí náà náà ti ìkọ̀kọ̀ rẹ̀ ọ̀dá ìfi ń pa máa di ọ̀pọ̀lọpọ̀ nù. ọlọ́run ní ohun tí wọ́n fi pamọ́ owó ọlọ́run mọ́ òun ṣèṣì mọ́ òun rọ́ọ̀kì ká gbogbo ohun tí wọ́n ń ṣe. وإن كفرت بالله فتطعموا المؤمنين مقاعد للقتال فلم nígbà tó jí ìyá Muhammad tó jí láàárọ̀ kùtùkùtù tó dìde kó lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ gbàgbé ìwájú ní ìdàgbé nílé Gàdáwùtà. Tọ́wọ́ lọ jókòó pẹ̀lú àwọn múlùmí níjókòó ẹni tí ń fi ààyè ń kálukú hàn fún ìmúra gbogbo pé èèyàn tó báyìí ìtẹ́yìn ó ti sí o ìtẹ́yìn ó ti sí o ẹ̀yìn ẹjọ́ lókè ẹ̀yìn ẹjọ́ sàlẹ̀ o. Wallahu sami'un 'alim. láàrin gbogbo ẹ̀rọ ń gbọ́ òun sì ní mọ̀ nípa rẹ̀. ibi wọn pẹ tọ́ nígbà tá a lè ní kó máa ṣàkóso àlá. ọba ń tún tún náà sí àwọn táwọn mùnàfì ti fi pamọ́ ọlọ́run tún náà sí hàn àwọn ẹni ọlọ́run ọlọ́run nígbà tí àwọn àjọ méjì kan nínú yín tí wọ́n ṣe kí ni o. Ọlọ́run nígbà tí àwọn àjọ méjì kan nínú yín tí wọ́n ń gbèrò láti ṣojo. Ọlọ́run ní òun ọlọ́run ní olùdójúlé àwọn méjèèjì wàhálà wáyé. àti tí ọlọ́run ọba gan. wọ́n ní lọ́sàwọ́ àgbàlẹ́ mi lórí mi. náà ni tí àyè lórí ìfẹ́ bá dúró ni a ti dúró. ẹ dákun ká máa kí èsì gbogbo lójú ìmọ̀ náà ọlọ́run ní òní agbájú. ṣé ọ̀pọ̀lọpọ̀ wa bọ́lọ̀ ń gbé? ọ̀bà bọ́lọ̀ ń gbé ni ìpínlẹ̀ oṣù ògùn sí. àbí.

a sì bí tọ́lọ̀ ń fún ọyọ́ ọ̀sẹ̀ ọ̀lọ́ ìlú wọ̀ wà ọ̀gbàgbọ́ rárá ojú ní bàbá nìkan ní ṣe ọ́ lọ́wọ́ ìgbàgbọ́ ní pàtàkì sọ fún sínú báyìí torí àti àwọn ọmọ tí ó jẹ́ ká jọ máa lọ. Tàhálà ó ìlà máa tààlà mú na bàrí nà ní aláàbà lọ́la yóò gbé Olúwa ní yáyọ́ àjàbí na àmànù ẹ̀yìn tẹ̀ ń gbọ́ náà ń gbọ́ lódodo. Látàgbá iṣu nàtà ọlọ́run sì fi yá àyànjẹ́ ẹni tá a fi ní tán tá a fọkàn tán ìtọ́jú ìwúrò náà mú mọ́ àlàáfíì kan náà sí gbogbo òpá náà rí hàn wá bí bàbá wọ wá mùsùlùmí ọlọ́run ti báyìí lọ́la bá a fẹ́ orí nínú e orí àwọn èèyàn báyìí la fẹ́ lọ sí gbogbo ọ̀rọ̀ pamọ́ ọmọ àwọn ọ̀tá ah, gbogbo àti bá fi ń ṣe báwọn àgbèrè ìyẹn ògbóni o tọ́ọ̀ bá ti kí èso ẹnu ẹ ìmọ̀ọ́bù lọ́wà ọ̀sọ́sọ́ lára rẹ o wọ́n tó tó kí èso ẹnu ọlọ́run láwọn ọ̀tá yìí. ẹ má mú ẹlẹ́rìí tí yóò mọ ọba yín ṣe wọléwọ̀de ìtọ́ni wúúnà àlọ́ṣìrì kan sọ́rọ̀ tó gbogbo òpamọ́ yín ni wọ́n mà ìtọ́ni wúúnà wúún bẹ́ẹ̀ wọ́n fi hàn wá kan gbogbo bí ó wáyé kí wọ́n jẹ́ aládùúgbò wíwọ̀ mẹta ní ilẹ̀ fún àwọn aládùúgbò wíwọ̀ kan wọ́n ń bẹ́ fún wa lọ́dọ̀ àwọn aládùúgbò wa wọ́n ìbá ń jẹ́ wọ́n ìbá ń jẹ́ wọ́n ìbá ń jẹ́ abọ́júbọ̀pẹ̀ a ti jọjọ́ aládùúgbò a ní ẹ̀tọ́ kan tọ́ka wá pọ̀ ẹ̀tọ́ wá pọ̀ òun náà bá jẹ máa ń bóyá iná wáyà tá à ń lò bóyá ó gé lápèjúwe bóyá pé ó kó bá gbogbo ilé papọ̀ tí ò fi sàn á sì pàdé lórí ẹ̀ wọ́n yẹ mọ́ kájọ dáwó àti yẹ́gún àti kìnìún àti mùsùlùmí àjọdá lọ́lọ́jọ́ kan wá ní. sọ̀rọ̀ fẹ́ ládùúgbò sọ̀rọ̀ ojú ọ̀nà ṣe ọjọ́ kan wá. ìwọ̀ kan náà ṣàyọ̀ nínú. àwọn míì lẹ́nu aládùúgbò rẹ pé ìwọ̀ méjì òun náà ni ó ń bẹ fún wọn lọ́dọ̀ wa. wa. ẹlẹ́ẹ̀kejì wọ́n tún jọ jẹ́ ọmọ ìyá nínú ìsìlámù. nígbà tí lójẹ̀mú ètò ìsìlámù bá délẹ̀ á jẹ́ máa ṣe ọlọ́mọ ìyá wa ẹnì kẹta òun náà lẹ́nu tó já sí pé ó tún jẹ́ mọ̀lẹ́bí wa torí ó ṣe rírù àbùjọ máa ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ àjẹbí pé ẹ̀gbọ́n ẹ̀yà ṣe kásìmọ̀nà wá sí ran àwọn fámìlì wa lọ́wọ́ o lè ṣe fún wa nù. àwọn wa wọ́n ń ṣe wa. nǹkan kan náà lọ́jọ́ dà wá pọ̀ òun ni ọ̀rọ̀ àdúgbò láti fún àdúgbò sí. tó bá ti yẹ̀ bárùn ẹ má mú wọn ní ọ̀rẹ́ wọléwọ̀de ọlọ́run ń sọ ọlọ́run sọ ni pé wọn ò gbèrò kí orí ó lé kúnkún yín ọmọ kí aburú ọmọ wà kí ara ọmọ ní onu anyị ní ẹgbẹ̀rọ tí wọ́n fi lè ya fún láàtì ẹ̀rọ gbogbo ẹ̀ ìyàrá lè dé nàìjíríà ọ̀sọ́lá ebi ebe ya fún un níwọ̀jẹ ebi ìyàwó dílé àbí lọ́nà gbàgbé dìgbò yára fúlàlà òǹgbọ̀gbọ́ oúnjẹ ìfẹ́fọ́ wá ṣèbẹ̀wò òun eyín nǹkan kan dáa tó rí pẹ́ẹ́pẹ́ àkọ́kọ́ ẹ̀hàn ànábì wa lè mọ̀ ní. náà sì gbé olùgbé oúnjẹ kalẹ̀ oúnjẹ tí wọ́n ti fi wọ sí. wọ́n rẹ̀ pé tí kì í bá aṣọ ni ọlọ́run tí èsì kò lè kàn ẹ̀dá lẹ́nu kó tó dúró mọ́. wọ́n bá gbé fún wa. ara àjàmbá wọn ni wọ́n bá gbé wọ ní ìbánidọ́ àwọn sọ̀rọ̀ kan àwọn ti tètè ló ti tètè jẹ́. nọ́mbà tí ọ̀nìyàn bẹ́ẹ̀ fi tẹ́nu ọlọ́run fún apẹ̀rẹ̀ lọ́rọ̀ sọ nílẹ̀ àjọ̀lú. ó gbé báyìí ó fẹ́ jẹ́.

ọ ń sọ ní ọ̀rọ̀ tó hàn ànábì sì ti jẹ́ ó ti jẹ́ ṣùgbọ́n bó ti jẹ́ tán ànábì kéde gbogbo onídàájọ́ ẹ̀rọ jẹ oúnjẹ tí àrùdíyà tó gbé fún ayò ẹ̀mí jẹ́ náà ẹ̀dáwájú ẹ̀dáwájú.

ẹwọ́n bí gan ọlọ́ọ̀lẹ́nu ìṣókè ojú ìgan àwọn àwọn ìjọ àwọn ti túká wọ́n ti dọ̀wọ́ lẹ́yìn ẹ. òun ọ̀nà náà tí wọ́n sí mi láti dá yá ọlọ́run lọ́rọ̀ ara jẹ́. ọlọ́run pé ọlọ́run lọ́rọ̀ ọlọ́run ọ̀ mọ̀ tó wáyé pé iṣẹ́ ara rẹ̀ ló jẹ́ ọ̀ọ́bàrìn táwọn sùn àlóyè ní ọba àwọn ti sọ fún un pé kò fi wọ́n sí i bẹ́ẹ̀ ni àwọn kan yìí àtúnyẹ̀ tó ti kúrò láyé àwọn sàrẹ́ ní kí ah, ni pẹ̀lú ẹ̀ á àwọn yìí tó wáyé tó torí ìtòrí olóṣèlú ìṣẹ̀kùn ṣùgbọ́n àwọn èèyàn ẹni tí èèyàn wọn kú ìdí wa fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ tó wọ́n ṣe àlejò ní ìṣẹ̀lẹ̀ fọ́ńtò. ara àjàmbá wọn nù. àwọn bàbá wọn ní èrò ọ̀fẹ́ kí ni dénú gbogbo bí ọlọ́run ṣe ń ṣe dáadáa fún islam yẹn nígbà tí inú máa bí wọn ni bí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ ní islam ọlọ́run ti sàmọ́lẹ̀ rẹ̀ inú islam àwọn táwọn gbàgbọ́ lọ́lọ́wọ́ ń sọ fún wa báwọn olúwa ní na o máa àlè awọn àwọn èèyàn yóò máa nífẹ̀ẹ́ sí káàró ní ayé àná tí lọ rárí nígbà ní lábá lágbára ní jẹ́bá ìwé ìgbóyè mẹ́rin náà lò ọlọ́run wá ní gọ́díbà ìgbà tí sàárà ti dájú dáhùn àlè àdá wá tìlà fún ọ̀tá tí wọ́n ní sí yín ó ti fojú hàn níní áfúwá ìyí mú látẹnu wọn ẹni àkókò ní jẹ́ ń sọ sí nílé wà kí á sì fi kán wàyí sí láhùn ní mùsùlùmí sí náà àlẹ́ àṣírí kan wọ́n tún jẹ́ kí àwọn ọ̀sẹ̀ gbọ́. káwọn náà tún máa darùn wo àṣírí yín ọlọ́run bẹ́ẹ̀ ni wà máa tún fi ṣùgbọ́n hàn nílẹ̀ àdáwátì ọ̀tá tí ń bẹ nígbà wọn ó tóbi ju hàn síta lọ ìwà ní kọ́dí báyà náà wọ́n ti báyà náà làkúnmọ́lé ààyà Olúwa ní kọ́dí báyà náà làkúnmọ́lé ààyà ti pa ó àwọn ọlọ́run tí ń ṣàlàyé àwọn ohun àdìsàmì fún yín o aláàdá wá sì nínú pé ọ̀tá yín ni wọ́n o pé kó tó ń táàkì nínú ẹ̀rọ ajẹ́ntì ní làákàyè sáálítà ẹ̀sìn làákàyè sí. Ọlọ́run tó wá tẹ̀síwájú olúwa ní bàlá tàwálúhúnú ẹ má kọ̀rọ̀ sí wọn o ẹ má kọ̀rọ̀ sí àwọn ọ̀tá ọ̀tá ọlọ́run káàkiri lẹ́nà yẹn àgbọ́nbáṣẹ́rì ní ìtàǹdì ìlú ọlọ́ àfipè ìtàkìyèsí lágbọ́gbẹ́ á ń fún bá sọ pé á ń fún lásán ó ti tó ti dà ṣùgbọ́n á yẹ. a ti pèé sákìyèsí pé a ń fún ẹyin yìí o ń bá ìgbẹ́jẹ́ mímì tó ìlú nàbú ẹyin yẹ fẹ́ràn wọn o níkọ̀lá bá sì nínú ní fún bá fẹ́ kẹ́kẹ́ tí wọ́n já lásùmọ́ wọ́n sọ̀dá kẹ́ ẹjọ́ rẹ̀ wọn táwọn náà rẹ̀ ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n wọn ò nínú wàhálà bá sì bínú là kó ń fi bínú torí àìsàn yín ọ̀pápọ̀ wọn ò o wàtún nínú na bíríkì ta àbùkù yìí ọlọ́lá ni mú mi ní gbogbo sílà tó tọ̀dọ̀ ọlọ́run wá ilẹ̀ ọlọ́láwọn bàtìkà àti wọn ọ̀gbá tí a ti gbọ́. wọ́n ìṣọ́ lọ kú kúnú kódà kí wọ́n bá pàdé yín kó lu áánà náà wọ́n lọ sọ pé àwọn gbàgbọ́ àwọn gbàgbọ́ ẹ̀sìn yín ẹ̀sìn dáadáa nì. ìmọ̀ wá iṣẹ́ àlà o àlùwalẹ̀ kúnlẹ̀ àná nílà. ó bá ní bí wọ́n ti wá pò lọ́dọ̀ yín tán wọ́n bá fi ìka hánú àtìrọ́ọ̀tì yàtọ̀ ní ìyẹ́ bẹ́ẹ̀ àwọn ẹ̀bẹ̀ báàka níbi àná níbi nínú ṣe ìdákùnrin yàrá ní ní ìtìláàtì tó fún rírí tí wọ́n rí ní ìdá ẹ̀ṣẹ̀ ń láti a ti ń sọ àwọn mùsùlùmí tí wọ́n tún pọ̀ sí ni. ọlọ́run ní ti ń bí wọ́n ní ti ń wọ́n ní ni lórí àláwọ́ náà ní ìsìnlá àtìkù nípa ìrẹ́pọ̀ tí ń bẹ láàrin wàyí ó ń sì já bọ́ọ̀lì àná ní ìgbà àwọn ní bá bọ́lá ń fọwọ́ ọlọ́run ní bí ìbànújẹ́ wọn ṣe pọ̀ tó òun náà ni ṣe pé wọ́n ń jẹ ìtajà ìwọ̀n ìbànújẹ́ wọn ṣe pọ̀ tó àyìn lárúyà fún wọn mọ àlà lóde wọn lè má kọ́ ha mi ṣùgbọ́n bí ìbànújẹ́ wọn ṣe pọ̀ tó ọlọ́run ló sì dáhùn. ó wá nílẹ̀ ilé àlejò mọ́mọ́ àpẹlá kó ní sọ tún dìjà ìsìnkú ẹ lọ ló fi ìdílé náà ní ẹ lọ kù sí. agbókò àyè ìlà ló sì ẹ sáwọn ẹ wà ní ìbànújẹ́ yìí títí tí kò fi wá ba ibẹ̀. látara ó máa yà sí ìfún torí wọn ò ní rí tí ó dùn mọ́ wọn ní bí wọ́n ti kú sínú ìbànújẹ́ rẹ̀. àbí ní òṣèlú bá ọba fẹ́ lọ sí mẹ́ta tá à ń jẹun inú tó ń bí ẹ tó ń bí wọn. ẹ mọ̀ pé tọ́lọ́ ń gbé kalẹ̀ ó yàtọ̀ sí àtọ́dá àtọ́dá ni ẹ̀yà wa náà wá jùlọ ká máa lọ lọ náà kílẹ̀ bá ń bẹ̀ kílẹ̀ bá ń ọlọ́run ṣàlàyé fún àwa mùsùlùmí o ọlọ́run yẹn sọ fún un pé kú ní wọ́n tó lè lẹ fún ẹnu bínú kú inú orí tí òde lè orí ẹ̀rẹ́ wà ẹ̀ sì kú torí pé kí ni bàláńtà láwọ́ lórí àṣírí fún

ya n'ime márùn ahụ ààrùn láàrẹ ọlọ́run ní nínú tó ń mọ̀ ní tí àwọn èèyàn ní ni wọ́n ti pamọ́ sọ́kàn. olùwà ní ìńtàmúta ṣe kún ìṣirò kún máa dáná sùn n'ihe múlì ní tí dáadáa kan kàná sírì gẹ́gẹ́ ẹrí nǹkan ẹ̀kọ́ ogun tó bọ̀ ọjọ́ ọ̀jẹ́ yín kàṣó owó mọ́ ọlọ́run ní wọn mọ̀ bàjẹ́ ni ẹ bá lọ wá sí kan ẹ dé ń ọ̀tọ̀ ń o ìgbà ń àdéhùn wọn ọlọ́run wá wàrí ìtúsí púpọ̀ sọ̀rí àtúnwò lọ́wọ́ wáyé pé àìdá kan n'ọnwa àbáyín o káàsì mọ́tì àjádìbì gẹ́gẹ́ bíi pé ogun tẹ́ ẹ lọ kò ṣe dáadáa ẹ jẹjà ń gbogbo ọda níbi ni wọ́n máa yọ̀ àjùmọ̀lá tó ṣáàrìkì mútà sílà tó ń lù ṣáàrìkì ọ̀gbìnà ó ní àkójọpọ̀ ṣáàrìkì yẹn níjẹ̀mú ó tún jàpọ̀ mọ́ ṣáàrìkì yìí lọ́wọ́ ìṣáájú wàlúwà máa ń ó ń bẹ láàrin méjèèjì ó jẹ́ ìtumọ̀ ẹni pé ana hu mùsànà áhùnà sí àdá wá ti kú bàlá àti wá lónà hu pàjùtà nìbú burú. ìtumọ̀ ẹni pé bóyá wọn ó sùn wọ́n nípa bíbá ń ṣọ̀tá pé bóyá wọn ò ní kó ìlera bá yín mọ́ wọn máa bá ń ṣe dáadáa. ọlọ́run ní sájúkánì ìlú fún ẹgbẹ̀rún sí wọn. wàá ní tọ́sídì mú ẹ̀yin mùsùlùmí tí wọ́n bá látọ̀mọ́ra aláàṣà fún lórí àwọn òṣìṣà tí wọ́n fi ń ṣe yìí. tẹ kú láhà tẹ tí mò wá láti nípa nípa láti wọ́n. láyà nínú kó kẹ́ẹ̀dù gbogbo ha ètè wọn kò ní bí ṣùgbọ́n o ìfẹ́sìrì náà àfọ́ńtàṣìrì ó ní àlùfẹ́sìrì rẹ̀ láti ní láyà ha ní ní ẹ̀tọ́ sí dị àkátúwá ha rẹ̀. olúwa ní yáyà lé wọn kẹ́rẹ́dì gbogbo ha á gbogbo ète wọn kò lè kó ńlá iná nà iná ńlá òun ọlọ́run ti sì mọ àwọn ọlọ́kùnrin ká gbogbo ń ń ṣe kò sí ìlara tí wọ́n lè ṣe fún ọlọ́run ní mọ́ ááyì mò ń lò wọ́n náà ọmọ onímọ̀ orí wá tọ́ lẹ́yìn báyìí ìjà sí nínú ìdìbò ọlọ́run wọn sì ṣẹṣẹ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ gbogbo abúlé abúlé wọ́n sì wọ́n lẹ́kọ̀ọ́ ọlọ́run tó fẹ́ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ kan dúró òmùtọ́lọ̀ ìkìlọ̀tọ̀ lọ́run fún wa yìí ìdákun ẹjẹ́ á kíyèsí o ìwọ̀nba ni ká kó ọ̀rẹ́ ká kọ̀ràn sí wọn mọ́ o ìwọ̀nba ni ká gbẹ́kẹ̀lé wọn mọ́ o ẹlẹ́sìnrí ayé ẹlẹ́dẹ̀sìn jẹ́ o ẹlẹ́dẹ̀sìn yẹ́ ọ bàjẹ́ o náà ni kẹ́ káfara sí o. ọlọ́run tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ní ìfún wa. àbọ̀nsíra ọ̀fúntàṣírù ó ní wà sí mẹ́mẹ́ yẹn ó ní tọ́wà náà ní pé wá sí kúríyá muhammadu rẹ muhammad ó isi òtútù abịa tí ó títí gàdá ọ̀tá nne háníkà ní ẹ̀yìn tụba òun ni na náà sọ wá lọ bá àwọn múmìnì mọ̀kọ́ ìdá mímí kìtàlì lẹ́ni tí ń bá wọn ṣe lójẹ̀mú màláàkùsù láti fún yọ̀dìhá àwọn àyẹ̀fẹ́

ẹ̀yin náà ti gbọ́ pé ń bọ̀ ó sì ń dájọ́ ń bọ̀ síbi pé láti wá gbógun ti ìsìlámù lọ pé ànábì sọ pé táwọn ọmọ bọ òòṣà mọ́ ó ń pe àwọn bàbá àwọn tí wọ́n ń bọ òòṣà ó ń pè wọ́n lápọ́nú wọn ò ní láàkárè àwọn náà táwọn tó ń bọ òòṣà ó tún ń bọ àwọn náà ẹ̀sìn ẹ̀sìn lọ́sẹ̀ gbélé ẹ̀sìn tuntun ẹ̀sìn àwọn bàbá àwọn àdáyébá ọ̀pọ̀dá wọ̀nyí àbẹ̀ mọ́ ẹni tí ń bí wọn nínú o níṣẹ́ tó báyà lónìí wa mọ̀ náà fẹ́lá kò sì jàǹbá nǹkan fún ìgbàyàwó wọn ìgbọ́n ìsìláàmù náà nípa ní wọn ni àlejò bá wa gbàmọ̀ràn ilé àmọ́ gbàmọ̀ràn àlejò àmọ́ gbàmọ̀ràn lórí ikọ́ yẹ àmọ́ gbàmọ̀ràn ọba tẹ́sí àwọn àǹsọ́ọ̀ àti àwọn màjúlóò ètò fi hàn pé ogun tí ń bọ̀ yìí ó ṣe lè ká so o ṣé bá dó lé ká máa retí wọn ni àbíkáwà náà jáde ká lọ pàdé wọn ló bá fẹnu kù táwọn jáde. bẹ́ẹ̀ ni ẹni tó nígbà ogun àwọn kòtòrí yẹn ah, ó gbópọn kòtòrí ẹ̀ gbópọn. ìjàmbá rẹ̀ ọwọ́ ọ̀tẹ̀ òṣùwọ̀n ju gbogbo àwọn yòókù lọ ó ní ìbáyé ọmọ sùlẹ́ẹ̀lì ọ̀rẹ́sì ìmọ̀nà ti fi rẹ̀ wọ́n àwájà máa àti orílẹ̀-èdè àṣọ ní àdámì nìyí. àlẹ́yìn bá lọ múra ti ní nígbà báwọn bí dé wọn jáde gan kí wọ́n tún tó dé wọ́n tún ti dá ọ̀rọ̀ sọ báwọn ní ètò jáde ó ní ẹ̀gbọ́n ní jáde ẹjẹ́ àwọn sọ padà pé àwọn ọ̀rọ̀ bá wọn o ẹjẹ́ àwọn òjò lé ní o bí àkólà bá yí àwọn obìnrin náà mú bókò bá yí ẹni ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ ní ọ̀rọ̀ tá a kọ́ sọ yàrá sílẹ̀ láì á dàrú a ẹni ní kílẹ̀ dàrú ó àrùn táwọn ọmọ jáde àkọọ́lẹ̀ sọ́dọ̀ lọ àtọ̀lẹ̀ ó ní máa ní nábì yálí jíù àtàyà kúmọ̀ bẹ́ẹ̀ ní àdúgbò ọlọ́run náà ti ó ní kò sí ànábì kan tó lọ rán ó jẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀rù jẹun sáyé táà ń bá ti E tó báyìí àwọn ò gbọ gbọ́ ẹ̀rù nì lẹ́nu ogun ló wà wà ni jáde nígbà tí bí ìgbésẹ̀ mẹ́wàá a fi ń ṣe yìí. ọlọ́run tó bẹ́ẹ̀ sọ bí ọmọ báwọn èèyàn musa ṣe sọ ni ọlọ́run ti ń bẹ pẹ̀lú àwọn lọ́dọ̀ àwọn èèyàn musa wọ́n ní musa máa lọ nígbà ń ìwọ àtọ́bà rẹ jọ máa lọ. Iṣẹ́ agbó àtàwọn bùkà bàbá ọ̀sìlá. Ìwọ àtọ́ ọlọ́run rẹ nye ẹ lọ, lọ Nínú àárùn ni ọkọ ìgbà, ibi àwọn ibi àwọn tí ó sì láwọn òjòjò. Yeah. ọlọ́run sì ọ̀nà àná ìmùsá lọ́wọ́ ọlọ́run ní sílẹ̀ sílẹ̀ ń bá yín sọ sílẹ̀ ń sọ ọlọ́run lọ pàṣẹ ọba yín dámọ̀ràn òun sì bá yín dámọ̀ràn ti sẹ́nu kò kó jáde òun sì ti múra tán ní sílẹ̀ alẹ́ kì í ṣe kì í sọ̀rọ̀ àwọn táwọn ọ ẹ̀wù àwọn sàárè bá lọ bá ọlọ́run tó lọ ìjókòó rè ọlọ́ba ọlọ́ba àwọn ń bẹ pẹ̀lú wọn ah, bẹ́ẹ̀ ló burú jù ogun ni o láàrin ogun kànrin kànrin kànrin ogun oníjì jẹ́ kan bẹ o. tó nǹkan rí dáa ní ní kìtáàlì àmẹ́jì lọ bá àwọn ọkọ̀ abẹ́. wọ́n lọ ṣèmọ̀ràn pé ẹ̀yin ẹjọ́ ń bí ẹjọ́ ń bí ẹ̀yin o. aláàrùn ní òní àti. bí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run náà ń gbọ́rọ̀ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀ ni èyí o. láti wá lọ pé wà mú fún ìdì ọjọ́ ìgbà àwọn tó bá àlóyún mọ̀ọ́mọ̀ jáde láti lọ sóbi rúdù bìhálí pé áó ìlà àmùsùnà a rí ẹgbẹ̀rún èèyàn ó dín àádọ́ta lọ́jìlá wàlúwúṣẹ́lù kúnà pẹ̀lú sọ́tò àláàfù àwọn ọ̀sẹ̀ bọ́ ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n tí wọ́n ti gbé onígbogbo wọn fẹ́. ìbẹ̀rù ọlọ́run náà ni ọlọ́run ti ń pẹ̀lú múnìlè tó bá ṣe tagbára múnìlè ọ̀lágbára tó kéde rè ẹ̀rì pé wọ́n ti mú tí yóò tó ṣe wọ́n pọ̀ kankan wọ́n ti wọ́n jẹ ìjẹkújẹ wọ́n yàn wò hàn ògógóró wọ́n ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run tá a bá ní òun la fi ń jẹjà ẹni ọba tuntun wá lọ́wọ́ kò ní ìbẹ̀rù ọlọ́run tóun náà látún ti lẹni tí wọ́n ń ṣàṣepọ̀ ọjọ́ jẹ́ o lọ́gbọ́ ó sì máa ní sáàdì ọlọ́run ẹni tó ọlọ́run ti ọ yóò sì pẹ̀lú ọ ó sì jẹjà tí wọ́n bá fi rí ọ rẹ̀ lọ́nà bà wọ́n torí pé ò mú orogún pẹ̀lú ọlọ́run wá ọ̀rọ̀ ìjọ gbogbo ìgbà tá a bá ti dúró tọ ọlọ́run ṣáàlà ọlọ́run yẹ kó dé sí ọ ọlọ́run ká ló ká ló orogún pẹ̀lú ẹ̀. ọ̀nà sọ́lá nìṣáàlì yọ̀ọ̀mù sábìtì àwọn ọ̀tá ìsìláàmù tí wọ́n tí wọ́n tí wọ́n pọ̀ nílé yìí tí wọ́n sàkíyèsí pẹ̀lú ní ọgọ́rùn-ún mẹ́ta wọ́n sọ̀kalẹ̀ sáàyè kan bá ń gbé ní sáàf ní ọjọ́ sábìtì sáàbì sàwáàlì oṣù sàwáàlì ibi méje ọjọ́ náà sàmẹ́tì sàlásù náà ní ìdíláàtì ọdún kẹta tí. àlóòlì gbéná gbéná ni ajá àhálà sáárà ọdún kẹta náà ni wọ́n ṣe àfihàn pé gbogbo oúnjẹ ìpìyà. wàásùkárùn-ún ìlà áàdì wàásàwá sùfúrufùfúrú wàájú lásàjọ àlejò wá pẹ̀lú àwọn ṣàdé wọ́n bá wọn sùn sùn wọ́n tó ibi tó ń kálukú bí ó ilẹ̀ bí ó ń bẹ̀ ọ́ wọ́n mọ́ra àlẹ́ inú abdullahi ibùdó dubai ìṣàfihàn ìjàbálẹ̀ àlejò wá yan abdullahi ọmọ dubai ó fi ṣe àmì ìrìn wọn gbọ́dọ̀ wọ́n dúró ní ẹ̀bá òkè. wàkọ́ọ́là ìlà hùwà náà lè nà mí nù.

ọ̀nà sọ́rí náà bọ́lá ń bá fa ń jẹjà ẹ má pò ń bẹ̀ sọ fún mi pé ẹ pò. iṣẹ́ ìbàdàlù ní ìsìkọ́gbìlàwò àmọ́ ti tọ́ ìbàtà ni ní kán ọlá nígbà tí àwọn méjì nínú àwọn ìjọ méjì kan nínú yín àwọn bá ń gbèrò àwọn ni àti bànú ráríṣà bànú hàní àṣìkárì ó sì jẹ́ ọmọ ogun andabusa la lọ bá fẹ́ sojo jíbú náà ní jẹ́bà ọ́nà ìkùtàáyì wọ́n fẹ́ sojo pé àwọn òní lè jáde mọ́ látara jà á àwọn padà làmárọ̀ já ábùdù ìlà ìdúnnù báyìí àlùmọ́ọ́sì wàṣíàbù nítorí wàá fà á táwọn tí ànáni ti ṣí ibùdó náà náà fi ní ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ àwọn í ṣe ọmọ ìbáyì àwọn náà ti sẹ́rí nígbà tí ọwọ́ àwọn amúnìyàn tó dùn láàmì ìlú sí mẹ́ríkà sọ̀rọ̀ kan pé ẹ̀yẹ ẹjọ́ ń o ẹlẹ́kọ ẹ̀yẹ ẹjọ́ ń bí o ẹlẹ́kọ tí wọ́n ti rí pé àwọn mọ̀nàbí ti lọ pé akwụkwọ ti ṣẹ́gun nwa kí láti dúró sí mẹ́ríkà sí mẹ́ríkà sílẹ̀ sára tó ní màrà àtìkà. Ah! làwọn mọ̀nàbí lọ àwọn amóbìnrin tí ọlọ́run táwọn ẹbí ni ẹ má pọ̀ bí ó wọ́n ti tó wọ́n ti tó gba pé ẹ̀mí ẹ̀mí táyé ti bọ́ sáwọn náà lọ́kàn wọ́n ti ní àwọn nǹkan náà fẹ́ẹ́ ti bá gbọ́ orí òkè wọ́n bá lọ orí òkè. ní bá wá ń òjò ojú

tí a wá rí pé ọjà àwọn tí àwọn àwọn sánú múmìnì tí ọlọ́run ti fún níjẹjà àwọn múmìnì tó wà lókè wọ́n bá fọ̀ kalẹ̀ àwọn mọ̀nàfíìsì bá wá gba orí òkè wọn lọ́wọ́. ọlọ́run wá ní wàláhùn náà àwọn méjèèjì tí wọ́n sojú olúwa ní. òun ọlọ́run ni olùgbòjúlé náà sì ń tí wọ́n ràn wọ́n ṣe ọlọ́run wá padà mùsùlùmí níjẹjà o ọlọ́run wá ní wàhálà láàyè ọlọ́run ọba fáyẹ́tà wa tàbí wàhálà láàyè ọlọ́run ní ẹ̀yin mọ́mìnì ọlọ́run kẹ́ máa bá dúró ọlọ́run jẹ́ ká máa gbogbo ẹ̀ náà fara ní ìsìn náà.